أعوذ بالله من الشيطان الرجيم قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطجرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طال طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مزرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألهم أجرا وهم مهتدون الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين ẹ̀rùpẹ́ púpọ̀ fún ọlọ́run alhamdulillah ọlọ́run bá ti tún jẹ́ kí ẹ láǹfààní àti ìpàdé ní ìjókòó tẹ̀síro wa ti ò ní ẹ̀rùpẹ́ fún ọlọ́run ọba náà lórí شئت كان وإلا torí pé tí àwa bá dágbére bá ṣe dágbére fúnra wa lánàá. máa ṣe dàtà náà. pé a tún pàdé lénìí tọ́lọ́ ọba ọba ní kí ó wá sí ìmúṣẹ. máa ṣe dàtà náà wà ìlàmú àṣà. kò sára tá a fẹ́ já. وما شئت إلا مهتشى لم يكن وما شئت إلا مهتشى لم يكن Pé gbogbo táwa bá rò páwà fẹ́ ṣe, táwa bá ti rò ó, ta ti gbé kalẹ̀, ta ti pláàni ẹ̀, ta ti yà á, bá ṣe fẹ́ yà á tí ò bá ìdí ìbọ́ sí ìgbà tọ́lọ̀ bá bá fẹ́ sí àti bó ṣe fẹ́ sí àwákan máa rèrò yẹn dáálẹ̀ lásán ni kò lè ṣe náà ni. حولنا وهذا بحولك لا حولنا لنا لبدا وانا جيكم مسلمين ما كان بغيرك لا Ipe gbogbo ń ta ní àti ń ta jẹ́ àti ohun ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀n. ìkàkà náà máa kánà bí ọ̀rí kàlá. ohun tí a bá dá èèyàn gbọ́dọ̀ máa rò kọ́lọ̀ ló jẹ́ kéèyàn dá. bíkàkà náà máa kánà bí ọ̀rí kàlá. tọ́lọ́ وهذا بحولك لا حولنا وهذا بحولك لا حولنا iná fara àti wà ń bí lónìí náà àti ìtàn ṣe lọ́wọ́ yìí Àánú ọlọ́run ọba ni wọn. Màná rán tàbí a máa ní àlàámọ́ tàjá. Ọlọ́mọ ọmọ nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀, a fẹ́ lòmí lọ́kànbalẹ̀, a ṣàánú ẹlòmí, a kẹ́ lòmí bó ṣe òun pé kó kẹ́. Màná rán tàbí a máa ní àlàámọ́ tàjá. Ó ti bẹ́ẹ̀ fẹ́ lòmí tó fẹ́ lòmí lálàáfíà yìí, ìdàkejì ẹ̀ ló ṣe fẹ́ lòmí. Wàtún rí mo máa ń ṣe ìtàlẹ́ ìlàlẹ̀ منى Adúpẹ́ fọ́lọ́wọ̀n bá lórí ilé ètò ṣùgbọ́n. Àtúrí mo máa ń ṣe ìsàlẹ̀ ìlàlèmọ́nà. Akẹ́rọwà kábọ̀ lónìí sínú ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa yìí. Àbí ọlọ́wọ̀n bá kó jọ ògbélé tí a ń ṣe lálàyé fún wa nínú àwọn òfin kò lápàárí nínú gbèsè ayé wa amina kódà kí a máa wà sí ní gbogbo ọgbà kó máa wà tún àwọn nǹkan tó pọ̀ ṣe nínú gbèsè ayé yàn kódà kí ń ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ni kódà kí a náà jẹ́ni tó yóò ń ṣe wà sí kó máa tún tó pọ̀ ṣe nínú gbèsè ayé náà àǹfààní ṣíṣe wà òun náà ni láti wá tún àwọn nǹkan eré tó jẹ́ àwọn kùjẹkùjẹ tó kù lára lẹ́mí nínú ìṣesí wa ṣe tí a bá wà tó wá ń gbọ́ tọ́rọ ẹnu ẹ̀ ò tún yàtọ̀ tí a bá ń gbọ́ wà sí tí ṣe sí rẹ̀ ò yàtọ̀ tí a bá ń gbọ́ wà sí tàbí tó ń ṣe sírò orí rẹ̀ ò yàtọ̀ kò yàtọ̀ sí ẹni tí ò gbọ́ kọlọ̀kọ́ má ṣe ti wá bẹ́ẹ̀ Ìrúfà ń fa ní pò ń gbọ́ náà ni òkúkú ṣiṣẹ́ láàrẹ̀ yẹn. Àfibẹ́ ẹni tó lọ léèwé tí ò sí lè dórúkọ ara rẹ̀ kọ. Ògbọ́n kankan, kankan òye tí ó dẹ̀ ń lọ lójoojúmọ́. Kí wá ní tàbẹ́ sán pàtà tí ò lọ, ẹ̀rí pé lè tó lọ ẹ̀tún fàsìkò ṣòfò dànù, torípẹ́ tí ò lọ ń wà nǹkan mí ṣe. Kọlọ̀bà kó jọ kó tí wà sí ṣiṣẹ́ lára rẹ̀ o. Akíra wa lónìí, sínú sọ́rọ̀ wa tí a ń bá lọ tí ṣe sọ́rọ̀ tó yá sí ibi tí a bá dé lánàá náà ni a ti ṣàlàyé nípa àwọn arákùnrin kan rípé tí ó fẹsẹ̀ nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pápá jùlọ tí wọ́n jẹ́ òjíṣẹ́ àwọn kan nínú àwọn àfáà na wọ́n gbà wípé àwọn yẹn òjíṣẹ́ ọlọ́run náà ni wọ́n tọ́lọ̀ bá sọ pé wà ma bí sáàdìtì tọ́lọ̀ tó wá fi ẹnìkan náà tó rún wọn lágbára tó ti fẹ́ mẹ́ta bẹ́ẹ̀ náà dẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfẹ́sìn táwọn gbà èèyàn láwọn ènìyàn òjíṣẹ́ tí wọ́n jẹ́ yẹn òjíṣẹ́ fún Ànábì wa Ìsá ni wọ́n alayhi salatu wassalam pé àwọn mẹ́sẹ́njà tí Ànábì wa Ìsá ara bí ìgbà tí èèyàn rán àwọn èèyàn kan pé ẹlẹ́bàmí jíṣẹ́ báyìí fún àwọn èèyàn níbi báyìí Ànábì wa Ìsá ló rán àwọn ènìyàn aglikina fisa tilka nafisa nashimu rahita qabiha wọ́n ní ànábì wa Ìsá o salatu wassalam olóòrán àwọn èèyàn méjèèjì yẹn ìgbà tó rán wọn lọ pé lọ jíṣẹ́ fún àwọn arábí bí

ilé jẹ́ ìkan nínú àwọn ọ̀rọ̀ tó dẹ̀ ẹ̀pọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ní òun náà ni ó fẹsẹ̀ nílẹ̀ jùlọ pẹ̀tẹ̀rúpàwẹ̀ ènìyàn kí ń ṣe ànábì ọlọ́run ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ míì náà míì pè wọ́n ní àwọn قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. Àwọn sọ fún ọ pé báwa ṣe ń máa ń tún ilá bájárò méjì lónà. ẹ̀yìn tọ́ra yẹn ti wọ́n dàbí pé ó ti ṣìnkàrá torí pẹ̀yìn tá à ń wòye máa sọ fún apá wa ń ṣe kankan tí ó dá. Wàmá ń zàlá Rahmanu mi ṣe. Ẹ̀nà àwọn èsì ọ̀rọ̀ tí wọ́n wá kí náà nípa ní máa ń zàlá Rahmanu mi ṣe wọ́n ní ọba àjọ kí ayé tó dáwà síbí ikò lẹ́nì kankan sí wa kò sọ kankan kalẹ̀. ìnà tún ìlà jẹ́kìdì bú. wọ́n ní àwọn tó ń jíṣẹ́ fáwọn yìí wọ́n ní báwọn ṣe rí wọn sí ìnà tún ìlà jẹ́kìdì bú. ẹ̀yin ò jẹ́ kankan kúrọ́ lọ́jàrí kúrọ́ ní ẹni ní قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá panupọ̀ báyìí wọ́n wá ń sọ fún wọn wípé Rabbuna ya'lamu wọ́n ni Rabbuna ya'lamu ọlọ́ba tó rán wa náà mọ̀ inna ilaykum lamursalun ọba tó rán ànábì ọ̀yìn sá tó wá ní náà ní káwá jíṣẹ́ yìí fún yín ó pàmọ̀ dájú wọ́n afọ́lọ́ ń bóra fún wọn torí pé wọ́n rán wa sí ní a wá jíṣẹ́ fún yín ní àkànwá bá ṣàwádà àdẹ̀wà parọ́ àwọ̀ kí ṣòkòrọ́. wà máa lè iná ìlàlìbàlá wọlé mú bí. ara ní kò sí nǹkan kan táwọn lè ṣe ju káwọn jíṣẹ́ táwọn lọ́wọ́ àwọn lè jẹ́ ní pápá fi kẹ́ gbọ́ ṣe tiwa o lè fi túláàsì sọ fẹ́ni à ń ṣe wá sí fún pé ó

وأطيعوا الله وأطيعوا الرسول وحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين Ọlọ́run bá ń pè wá sàkíyèsí. Wà á bí ọlọ́ọ̀nà. Ọlọ́run ni ẹ̀tẹ̀lé tí ọlọ́run ẹ̀tẹ̀lá ṣe ọlọ́run. Wà á bí ọlọ́ọ̀nà. Ẹ̀rẹ̀ tẹ̀lé lẹ́nà Anábì sallallahu alaihi wa sallam. Wà hàdàrú. Ẹ wá ṣọ́ra ẹ tí tó bá ṣe wá ẹni tí wọ́n wá sọ fún wá kọ̀ ẹ̀gbọ́ ẹni náà rí pé wọ́n yarí wọ́n tẹ̀lé kílá náà ní ó kàn gbà náà fàílẹ̀mù annàmà àlàrọ̀jú línàlébàlá olímọ̀bí ọlọ́nà ìtẹ́ gbọ́tẹ́ ìgbà yìí ń ọlọ́ni tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin òjíṣẹ́ má bọkàn jẹ́ ò ẹ̀yin ti jíṣẹ́ tíyàn ẹ̀sì ṣe tí tẹ̀yìn lè ṣe ò kò tọ́ wọn ibi tápa tí ń kájé lẹ́yìn ti ṣe léyìn òbí tó máa jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run kí á mọ̀ lóbi tí ò tọ́mọ̀ kí ń ṣòbí tọ́mọ̀ rẹ̀ ò gbọ́ràn òun ti tọ́ ti ṣe tí ẹ̀wọ̀n lóyà ètò fẹ́ yà. Olè àti ọlọ́lá wa àti ọ̀rọ̀ zúúlá fàyíta wà láwù fàyínà máa àléyìn máa ṣọ́mílà wà àléyìn kan máa ṣọ́mílì tán. وإن تطيعه تهتدوا وما bẹ́ẹ̀ náà ni àfáà bí imam àbí ó ní kí ó tó wà ládùúgbò kan kò níyà tó fẹ́ jẹ lórí àwọn ará àdúgbò rẹ̀ lónìí ọ̀pá tó ń bá ti jíṣẹ́ ti fún wọn ṣùgbọ́n ẹ tó mọ́ tó mọ̀ fi ọlọ́run tó dẹ̀ wà náà tó wá kí ni ìwúlò ẹlẹ́dọ̀ ẹbí ẹ̀yẹn. bàyínà máa àlẹ́yìí máa ṣùmílà wà àlẹ́kùn máa ṣùmílì tán. ọlọ́ọ̀bá náà kálukú ló lẹ́rù tí ẹ̀ tòjíṣẹ́ ni kó sọ tí ẹ̀ tó bá ti wá sọ́tẹ̀ yóò bá ti gbà àyíkì

البلاغ المبين ojúṣe ti olùpèpè òun náà ni kó múṣẹ́ dògóngó ó dìlípa mẹ́sẹ̀jì títí ẹ̀ torí dé èyí tó kàn wá ọ̀nà ni ká ṣe wá sí pàlú rabbuna ya'lamu inna ilaykum lamursaluna wa ma alayna illa al-balagul mubin wọ́n ní bá mọ̀ pé wọ́n rán wa sí ní tẹ́yìn ò bá gbà àwa mọ̀ à ń fọlọ́ọ̀bá ṣe rí fún yín ìwọ́tẹ̀ bá ní ẹ̀sà báyìí tọ̀ kùsùn tàà fẹ́ ṣe àwọn ènìyàn ẹ̀dẹ̀ dì náà ọ̀nà ògbà ọ̀nà gbogbo ẹ wá gbọ́n sọ́lọ̀ wà sọ. ọ̀lú iná tàbọ̀ ṣàrúnà bí kan. àwọn arábí ẹ̀yà ìyàkúyà púpọ̀. ọ̀lú iná tàbọ̀ ṣàrúnà bí kan. ọ̀nà iná tàbọ̀

stop gẹjákẹ ní gẹjáde kúrò níbi tẹ́wàá yìí lẹ́nà ọ̀rọ̀jùmọ́nàkùn ọ̀nà wà lẹ́ ọdún kò pa òdodo máa ń ní àwọn aláburú lára ní wọ́n wá gbogbo ọ̀nà láti lé ẹni tó gbé òdodo dání láti lé dànù láti lé wọ̀gbẹ́ torílẹ̀ máa rí pé tólódodo bá wà ń bẹ̀kan ibi kan tó tó ti lè láàfà náà ti rẹ́sẹ̀ wálẹ̀ ó ní pépé ibi tó ẹ pọ́lọ̀ ti ṣe bẹ̀ fún ẹlọ kéèsì gbogbo omi tí àwọn èèyàn ti ń ṣe wá àti ọlọ́run sọ pé òjíṣẹ́ rẹ̀ sọ pé tó dúró lódòdó tí wọ́n dẹ̀ ń takọ aburú tí wọ́n dẹ̀ ń ṣe wá sí wọ́n kọ̀ bàjẹ́ ẹlọ kéèsì ogun máa dìde pẹ̀lú wọn ní torí pé àwọn ènìyàn kí ni a máa níwá lára gan èyí tàn kí ń rí nǹkan kan ṣe sí òun náà ní tó bá yá pé àjọ nílé ń bí ni o àjọ nílẹ̀ ń bí ni o àjọ ni díúdì tó wà ládùúgbò ní o bẹ́yìn ṣe ra tí ilẹ̀ mìíràn ara ti ní o láàlọ́dùjọ ni wá o àbí ọmọ láàlọ́dù lè mìíràn bàbá mi ló nílé yìí o sórí ilẹ̀ bàbá mi lákọ́ mọ́sù sí o gbogbo orú eléyẹn àbílá kọ́ lè pé o wá sí o ìyẹn ni ọ̀ kí rí nǹkan ṣe sí gbogbo ogun yóò tọ́ bá fẹ́ máa ọ̀nà jìnà síra wọn tó bá tẹ̀ wá dàrú lónìí náà pẹ̀lú ẹ̀nà kò lè bá ò abẹ́ẹ̀rí kò ti dàrú lónìí náà ẹ̀hẹ́n táwọn afọ́ àbá tẹ̀ wá jájóye gírígírí lónìí kì í ṣe bí àfà súnà tí gbogbo nǹkan bá wá jáwálẹ̀ lónìí oníkálukú náà mẹ́gbẹ́ rẹ̀

ara ní wọ́n gbogbo ìran ìjà táwọn ní ní kápá náà máa fi ṣe wọ́n látọ̀dọ̀ àwọn. ọ̀dọ̀ ẹ̀mẹ́ sànà kan mi nà àdáàbọ̀ ní alẹ́. ẹ̀rí pé níjẹ́ ọdún mélòó sẹ́yìn náà nígbà kan náà wà tán fẹ́ sọ títí sí nípa súnà wọn àwọn alùsúnà àwọn sálábí àwọn Boko Haram àwọn la hawla wala quwwata illa billah wọ́n mọ̀ ọ́n mọ̀ sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn wọ́n lè máa fínáró ẹni tó bá rí púpà lójú ọ̀nà tọ́lá ti iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n wọn wàdá àwọn náà fi ń sọ wọn mọ̀ wípé nǹkan ọlọ́wọ́ bá ò ṣe fúnlẹ̀ mọ́ tó bá jẹ́rù pé ń fúnlẹ̀ mọ́ tó dìgbà tí yàn ń kẹgbà bomi ni bó yẹ kẹgbà bomi lómi máa fúnká

gbogbo bá ṣe ń gbógun ti súnà sí bẹ́ẹ̀ náà àwọn mí ṣẹ̀ṣẹ̀ tún develop interest ní súnà tó rípò yẹ́lò mí tẹ́lẹ̀ rọ́jìnì bàbàrọ̀ nìkọ́bọ̀rọ̀ sọ́ọ̀sọ̀rọ̀ club báwọn obìnrin kò yọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mí tẹ́lẹ̀ ìwà tọ́ta pọ̀ lẹ́nu àwọn mí lọ́tọ́rọ̀ pé ẹ́ẹ̀ ní ẹ̀mú rẹ̀ sí يريدون ليطفئوا نور الله بأفواههم àṣẹ ni látọ̀rọ̀ Ọlọ́run àṣírí láti والله متم نوره ولو كره الكافرون ọlọ́bá ni يريدون ليطفئوا نور الله بأفواههم wọ́n fẹ́ fi ẹnu wọn pa ìmọ́lẹ̀ Ọlọ́run tó ti tàn lيطفئوا نور الله بأفواههم kódà ìmọ́lẹ̀ tó kéré lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ tọ́lọ́n ẹja fi kápàṣàkàwé rẹ̀ kíyàn kan tán tọ́sí àti orí fóònù lásán kíyàn wá náà fẹ́ fi ẹnu fẹ́ pa èyàn tán náà tọ́ṣì orí fóònù èyàn wá bẹ̀rẹ̀ sí fi ẹnu fẹ́ àkókò mọ́ wájá ara rẹ̀ láàmù Aláni kò lè ṣe ṣe kò lè. Yuriduna liyutfi'u nura Allahi bi afwahihim. Ọlọ́ni wọ́n fẹ́ fi ẹnu pa ìmọ́lẹ̀ Ọlọ́run tó ti tàn káyè yìí. Wa ya'ba Allahu illa an yutimma nurahu walaw kariha al ìlú Ògùn sèsì náà jẹ́ kan ó kéré nínú àpá tó hàn láyé nílẹ̀ Yorùbá lónìí táwọn náà jẹ́ Abẹ́òkúta yìí wọ́n lè dúró ní bó ṣe rí nìyẹn ọdún tí mo lọ sáráwọ̀n sí ṣe kàfìlìbá kí níwò àwọn náà wọ́n ní kí ni mọ̀ ṣe bẹ̀rẹ̀ ní ọkọ̀wọ́nkẹwà ṣe wà sí adẹ̀ ṣe kútùbà wọ́n ní Abẹ́òkúta Abẹ́òkúta abẹ́kúta wàláhì jẹ́ mẹ́ta báyìí ni ní ṣe ni mọ́ rìpítẹ̀ torí wọn mọ́ tó jọ mọ́ tó jú èèyàn máa rí nínú orú ìlú wà ní te si ọlọ́run ó ti wà nílẹ̀ ní ti wa wọlé tó alára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń bí wa tàná sánjọ́ mọ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ti kìrì ẹra ẹ̀sìn mọ́ wọn tọkùnrin tóbi ní wọn ọwá fúnlẹ̀ mọ́ kéwú àti pípẹ́ pẹ̀sẹ̀ ọlọ́ iye wà ráyì àwọn bàbá kankan tó wá ń yọ ẹ̀ta húrú táwọn wá ń ṣe ti pàtì púpù ní ẹlọ́bẹ̀rẹ̀ tàn Sheikh Adam Abdullahi nílẹ̀ orí tí wọ́n lọ wá tẹ̀jú sá gẹ́gẹ́ Abẹ́òkúta ni wọ́n kọ́kọ́ tẹ̀jú sí Abẹ́òkúta mi ni wọ́n kọ́kọ́ tẹ̀jú sí ló fi jẹ́ pé nínú àwọn àkọ́kọ́ ọmọ kí ó tí wọ́n kọ́kọ́ ní bàbá wa sọ̀rọ̀dín bá délé bí ọba kú náà fi ń pè wọ́n ní awọ́lù sọ́ọ̀lẹ̀ àkọ́kọ́ àwọn ẹni rí nínú ọmọ kí wà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní táwọn tẹ̀lé wọn láti bí lè nìyẹn náà bá gbìnà yá sí ṣùgbọ́n rí pé wá ń bí olágbára

ẹwàwò ẹwòlú ẹwòbọ́lọ̀ ti wá fún rárá rẹ̀ tó wá fún òdúró tó wá fún láàyè ọlọ́nà àwọn èèyàn máa gbìyànjú ní Ọlọ́run tó ti tàn yí pẹ̀lú ẹnu wọn.

tí wọ́n wá sọ̀ tí wọ́n gbà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ń jọ́nà nípa àwọn máa sọ kò pa àwọn tí wọ́n jíṣẹ́ fáwọn ọ́nà àwọn ajẹ́ wọ́n ní ìyà tó nípan látọ̀dọ̀ àwọn qalu ta'irukum ma'akum a in dhukirtum bal antum qawm qawmun musrifun. àwọn náà wá ń sọ fún ọ pé tọ́ irukun máa kùn. tọ́ irukun máa kùn. èròkèrò tẹ́ ń rò ilẹ̀ ní ẹ̀yìn aburú wà lára yìí kì í ṣàwọn àtàlù wà. àlùtọ́ irukun máa kùn. ẹ̀yìn ẹ̀ ń ro àwọn kan burúkú. kọ́lù tọ́ irukun máa kùn. ẹ̀yìn gángan làbìlú wà lára rẹ̀ tẹ́ bá ń pàtàwá pè é sójú ọ̀nà sọ́lọ́ ńlá bábílù. Mọ́lò. Ẹ̀yìn kankan ló ní ṣùtá, tẹwà pa ló ní ṣùtá. Mọ́lò tọ́ ìrúkùn máàkùn. Ẹ̀yìn kankan ló bìlẹ̀ jẹ́, àwátá tún wá níkẹ́ kúrò níbi ìwà bàjẹ́, ẹ̀tún wá pò alára búrú ẹ̀ fún wa ló bìlẹ̀ jẹ́. Mọ́lò tọ́ ìrúkùn máàkùn. Abẹ́ni tí ń pè ní lọ́lá katakítí, talon ṣakatakiti talon takiti Allah ta ní wa ta ní pẹ́ra rẹ̀ gúnlẹ̀ káàkiri ṣáwà ní àbẹ́ ni wọ́n náà sọ̀rọ̀ sókè dáadáa táyé gbọ́ wọ́n náà ní súnà láti sọ pé wọ́n ṣe kíní kan gbogbo tí wọ́n kọjá pé ó ní sàwọn sàwọn táwọn wá jẹ́ oníjàràjò onísúfí ǹkọ́ táwọn lú èèyàn ó yá àwọn náà ti kò gírí àti kí wọ́n ọmọ fún ara rẹ̀ ló mọ́ bọ́ ìṣẹ́ àwọn ọ̀rọ̀ yẹn jáde látẹnu ìrùkún máa kọ́ Bàlẹ̀ àwọn tó mú kọ mọ̀ mọ̀sùrẹ̀ fòón. Tàbádẹ̀ wá sọ fún ìtẹbá kọ̀tẹ̀lẹ̀ ní gbọ́, mú tó dájú sáká ni pé ẹ̀yin tá à ń wò yìí, mọ̀sùrẹ̀ fòón ní ọ̀nà tẹ́ ń gbà fi dẹ́ṣẹ̀ kódà ìṣẹ̀lẹ̀ ẹ̀ ń dá ìṣẹ̀ yẹn tí ò lódi wọn bẹ́ẹ̀ jẹ́ kò sí lọ́wọ́ lẹ̀ ń jáde lẹ̀ ń pààyàn tatẹ́tẹ́ ìwà oríṣiríṣi ẹ̀kọ́ tí ẹ̀ ń lo ìwà ẹ̀ ń lo gbogbo àwọn nǹkan yẹn ọ̀tọ̀ ní omi sọ́wọ́ ọdẹ́ ta sọ́nà àrọ̀ sí ìgbò kan ọ̀pẹ́ ọ̀rọ̀ ló dákó rọ sí òtútù tó ní mọ́tò ẹwọ́n ó ń dẹ́ṣẹ̀ ó tún ṣe náà pàgbẹ̀lẹ́ṣẹ̀ Ẹwọ́báwọn ẹni tẹ́ ànábì Ìsá gbéṣẹ́ lílọ́ jẹ́ fún wọlé sí. Ọlúpọ̀ ìrùkún máa kún máa ìlú dírítún bal'ántún kọmọ mọ̀ sírìfò. Ó jẹ́ ẹ̀yìn kẹ́ ẹ̀yìn àpá yìí. Ẹ̀yin ọ̀daràn ẹlẹ́jẹ̀ yìí. Ẹ wá rò ẹ wá rò bàjẹ́ sáwà táwa fẹ́ mú kúrò níbi àánú sáfẹ́ fi ẹsẹ̀ yín lílẹ̀ sí di òdodo. Àwọn alẹ́ rí gẹ́gẹ́ bí ẹni tó jó bìlẹ̀ jẹ́. Ta ni nínú àwa àti àwọn ilé ẹwà ń sọ fún wọn ṣàlàyé fún ọbẹ̀. ọjọ́ àmìn akọ́sọ́límàdì iná ti rọ̀jò lóyìn yọ́sọ́ àkọọ́lá yà àmọ́ mi tẹ̀lé àwọn kò kò ní kó sí kò sí ni àwọn tó ń tó ń bá sọ̀rọ̀ kankan tí wọ́n gbọ́ lẹ́nìkan bá yọ látòkèrè láti bí di ìlú nìyẹn nìyẹn bá dé ló bá ní ha sàá ó bá ń sa eré bọ̀ pé ha eyín yan yìí. ọ̀là ya kọ́ mi dábì ọ̀hún lè mọ ọ̀rọ̀ sẹ́lẹ̀. ó ní ẹ̀yìn yan yìí ẹ tẹ̀lé àwọn tó lọ ọ̀rọ̀ sí yìí ẹ tẹ̀lé àwọn tí ànábì sá ọ̀rọ̀ sí yìí ẹ tẹ̀lé àwọn tó ń ṣe wá sí fún yìí. ìdàbí ọ̀hún aláyẹ àjọpọ̀ mọ́ àti ìrànwọ́ àwọn mọ́

àfikàn kan nínú àwọn ará àdúgbò bẹ̀ pàtàkì wọn àwọn ará àtàkì àjìjìrì máa ń fáàlì wọn jáàmìnà kọ́sọ̀ ìlàmàdínà wọ́lì ti tọ́lọ máa fún ti medical doctor ní physiotherapist ní eh, eh, eh, registered nurse ní àti lucy tó pọ̀ gan àwọn agbárí àwọn tó gbárí gidi gan àwọn ìlú mi àwọn ti ra wọn hmm. torí ẹ̀kọ́ tó gbà wọn sọ́dọ̀ lọ́n wá ṣètà kọ́kọ́ ṣètà fún wọn látorí ẹ̀rọ ayélujára náà tọ́wà ti pé ilé competent lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ẹwà kan ń jẹ́ òní ìgbà tó ń fẹ́ lọ láti fmc ọjọ́ friday tó ṣe ẹ̀sáàmù yẹn ọjọ́ friday náà ni wọ́n grant yẹn

kẹlọmọ nàìjíríà kọ́ torí ẹ̀ òpè sí. ọ̀já amínà kọ́fọ̀ lèmọ̀dínà ti rọ́jò lórí ẹ̀sẹ̀ àá. ọwọ́ kò káwà mọ bálù ara wa. Kọ́lá yá kọ́mí tẹ̀sí òní ni a ti máa ń sábà níyì. Àbẹ̀ká lọ gbáwọn ṣe ń kó kan wá láti ìlú tí wọ́n bí ìgbà tí wọ́n gbárí tó wá kó jẹ́ pàánà láti máa gbé kọ́ntrátì ìlú fún tọ́mọ̀lúwá tí wọ́n máa máa ṣe pọ̀ ìlọ́ndà rẹ̀. bó ṣe máa ń sábà rí nìyẹn ó ti wà bẹ́ẹ̀ tí gbọ́gbọ́ yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lọ́mọ nàìjíríà kọ́ tí ò yé wa ẹ̀sọ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jíṣẹ́ fún wọ̀nyí náà ẹni ẹlú wọn sọ fún ọpá ah, àwọn ẹni yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ yẹ gbọ́ tí wọ́n òdúrò ọlọ́wọ́ sọ fún ìdí ìṣẹ́bí ìrìnlẹ́mọ̀ ìrìnlẹ́ ìjọ́jẹ̀ wá fọ́ ni ni pé àwọn tó ń sọ fún wọ́n obìnrin kọ́kọ́ lọ́wọ́ yíwọ̀n ní kẹ mú nǹkan wá kan tó ṣíwá sí fún yìí

50,000 naira kò sí ẹlọ́dà bá súnà ẹgbòdòdó ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ sọ fún yí ọti gbọ́ ọti sọ tí wọ́n ọti dìde ìjókòó àsàlátù tó kọ́ lélẹ́ yọ tí ní kẹtún wá gbọ́ ẹ̀ tún fẹ́ gbọ́

kọ́nà wá dé di ìbálòpọ̀ bá a ṣe ń bá àwọn àfáà lò ẹlọ bá àwọn èèyàn ṣe ń bá àwọn àfẹ́ ní mídíà lò wọ́n ti di ẹrú lọ́dọ̀ wọn ẹlọ wo àwọn gànràngànrà ṣe sí àti ìsọ̀rọ̀ sí tẹ́lẹ̀ mi wọn fi máa bá àfáà súná sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ àìnítìjú ìwáṣá

àbìyàn díẹ̀ nínú àwọn èèyàn láwùjọ ló lákàkùn sí kọ́lọ̀n kó jọ ọlọ́run dẹ̀ ti sọ́nà nínú alukọ̀rán ó ní àwọn èèyàn díẹ̀ ọ̀nà àwọn tó máa ti rórí ilé yẹn ṣe o èèyàn díẹ̀ ni ọ̀pọ̀kọ́ o o máa ń ṣàánú tó máa ń náàfà náà ti rórí ilé yẹn bá pọ̀ ní náà tẹba kí ìsẹni tọ́lọ ní kí ẹ̀sì gidi yé ẹ̀rí tó kò pọ̀ táwọn tí wọ́n ṣe náà dáradá àkópọ̀ púpọ̀ alhamdulillah kọ́nà kó jọ kó túbọ̀ kàwà ma وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون ẹ wá gbọ́ lára ọ̀rọ̀ bí wọn náà sọ. wà á máa lé. ó wá ní wàmọ́ lé àlá àbùdó lẹ́dí ìfàtọ́rọ̀. lá àbùdó lẹ́dí ìfàtọ́rọ̀ ní. ó ní kílẹ̀ mi máa sọ pé ó ṣe mí. lá àbùdó lẹ́dí ìfàtọ́rọ̀ ní. kí ni mo fẹ́ sọ pé ó rọ́ọ̀lù mi. lá máàlìyà. máàlìyí. kí ni mo fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ sí mi. wà máa lé àlá àbùdó lẹ́dí ìfàtọ́rọ̀ ní. ni ìbí ni. wà kí ni mo fẹ́ sọ pé ó ṣe mí láyé èyí láàbùdó lẹ́bí bàbáwà ní ìsinmi fi ní ìsin ọba tó dá mi torí pé tẹbára àwọn kẹlìmáàtì mi nínú alkùnrán ni ó máa ń túra wọn o fọ́tọ̀rọ̀ bí máàná kọ́lọ̀kọ̀ Hmm. tó bẹ̀rẹ̀ rẹ̀ láti jẹ́ àìníbẹ̀rẹ̀ kan pẹ̀pẹ̀gbà tí ìkànnà sọ̀hábà fẹ́ mọ ìtumọ̀ kẹ́lìmọ̀ fàtọ̀rọ̀ yìí ó wá jáde sáàárín ìgboro wá bẹ̀rẹ̀ sí ṣe wàhálà láti mọ kí ni túnmọ̀ gbólóhùn yẹn tó ti gbólóhùn tó kánmà náà ní kọ́lápà ó wá rá ìkíni wọn ní ànàlẹ́dẹ̀ fọ́tọ́rùtù ìkẹyì ní ìlẹ́rọlá ànàlẹ́dẹ̀ fọ́tọ́rùtù ànàlẹ́dẹ̀ fọ́tọ́rùtù ẹ̀kẹ́ àti ìtumọ̀ fọ́tọ̀rọ̀ àmọ́ àmì ní pé pe imini mukoko kọ́kọ́ sáàtì ẹ̀ tọ́lọ̀mbọ̀ wa lò fáàdẹ̀rọ̀ samawati wal ard ọba tó kọ́kọ́ pilẹ̀ pòun dá sánmà tẹ́nìkan ò ti dá sánmà kan rí tí ó lẹ̀ sẹ́ni ní tó tó lè dá sánmà míì àti tẹ́lọ̀ ń dá òwò náà nìkan náà ló pilẹ̀ ilẹ̀ ilẹ̀kùn tí máa bẹ́ ọlọ́run tó dáì. líyàlá àbúdù lẹ́bí fàbọ̀rọ̀ ní. ọba tó pilẹ̀ mi náà tí kìí ṣe pé nìkan ti dá mi ọlọ́run wá tún mi dá rárá. wọ́n ilẹ̀ yín tó rìn

kò yẹ kò bójúmu kò dọ́gba àbí kò sin ọlọ́run kó ṣe jọ́sìn fún direct olóńbèrè lọ́dọ̀ wa ó dẹ̀ ṣàlàyé àwọn ìlànà ìjọsìn àti bá a ti gbọ́dọ̀ ṣe ó ti kọ́ wa àwakọ́lá máa jókòó foríro ìyẹn ni èébú tàà ń bú àwọn tí wọ́n ń dàdà dálẹ̀ ẹlẹ́gbẹ́ ẹ má kó bára ẹ lọ́dọ̀ ọlọ́ ẹ jẹ́ kúrò ń dàdà dálẹ̀ ẹ̀sìn kí máa ń ṣe ń tí a máa ń fi ọpọlọ àdínú fi dákìlì lábílá àkìlì fàájẹ́bìrú Àdínú bí nákìlì. Ẹni tá ń pè lẹ́sìn tó wá tà lẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run ni olúmọ sọ́bà ti fẹ́ ṣe fún wa. Àdínú bí nákìlì. Ayá alùkùránì lábí ìṣẹ̀sìn. Láàá bí lẹ́kìlì fàákàbìrú. Fóhùn ẹkù sọ́mọ pé fáńtẹ́bìrú, bódẹ̀ ẹkù sọ́mọ pé fáńtẹ́bìrú. Fáńtẹ́bìrú. Ẹjẹ́ yà ronú, ẹjẹ́ yà tají. Àdínú bí ná kí lè ìyẹn jẹ́ ti àwọn ọmọ ẹ̀yà wa Mùsùlùmí tán gbàdá dálẹ̀ bí i àwọn ọ̀nà ẹ̀sùn Islam. Àdínú bí ná kí lè ẹ̀sìn ọlọ́run kìí ṣẹ̀sẹ̀ jẹ́ àwọn náà dẹ̀ rú pé tàbá tún sílẹ̀ ọ̀pọ̀ láàbìlì àjílì lẹ́bà fi kó wọnú ẹ̀ ó wà bọ́ rìn láàbìlì fàájẹ́ bí i ẹ̀sìn ọlọ́wọ́ àbọ́rìn lẹ́nu wá dámọ̀ dídé lẹ̀lẹ̀ kéèkéèkì ẹ̀lú wà fọ́ọ̀rì ilẹ̀ ákílé ẹ̀sìn ọlọ́run ọba láti ilẹ̀ ákílé fáńtàbí bábá ṣírò orílẹ̀ kò sẹ́ni tí ò lè ronú kátùwò pẹjá tún fẹ́lẹ̀ pẹjá tún fẹ́lẹ̀ àti ìnà bí nákílì lábílẹ̀ ákílé fàǹtàbí sájẹ́ ṣọ́ra yẹ kúrò ń bẹ̀ o fàǹtàbí wà látẹ́kún ní àkàmá ń fi dí ní bí ń ráyé ẹ̀rọ máa fèrò

ẹ máa gbà rẹ̀ o tẹ bá jẹ menstruation ìrún ní kẹmà kí o ẹ̀ láàbìlẹ̀ àjílẹ̀ fáwọn tàbí kò rí àdíkù kò rẹ̀ àkùránì tó lè fi bá alátẹ̀kùn ní àkàmà fi tí ní bí ráàjí wàlátẹ̀kùn ní àkàmà fi tí ní bí ráàjí torí pé ọlọ́run tó kẹ́ àwa mùsùlùmí pẹ̀lú tó fi kẹwàá yìí wọ́n lé wa wọ́n rí wa báwo جوامع الخير في الدارين تابعة لطاعة الله فالزم طاعة الله Tàbá jọ wà àwọn pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ náà àwọn Mùsùlùmí tí wọ́n ń jẹ́ kí tán sílẹ̀ fún ìjọnu tí ni lára lẹ̀ fún àwọn tí kìí ṣe Mùsùlùmí. Wàláhì àwọn tàjọ ń gbáyé pàápàá, àwọn náà mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run rèé. Jawami'ul khayr. Mo orí ọ́ta rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí praise Islam ah ó jẹ́ ń sọ́ ti kára jẹ kára pá ah, Islam if you look at them you look at the way they worshiping if you ah kí ni ẹ̀dẹ̀ ń wo náà lóró dẹ̀ ń só dẹ̀ ń ká pé ah no no no no no ń tà ń pè ní pé láàrín ọjọ́ sí gangan ó pé sínú Islam jawami'u l-khayri àbúrò náà bá ti máa rí kí mọ́mú wá kíjó mọ́lẹ̀ kí gbogbo jọ wọ́n náà yá ijó ijó <laughs> سوامع الخير في الدارين تابعة àbíkí máa mọ̀ wá rọ́ṣọ mọ́kùn káwọn ìyàwó wọn bá tán ìyàwó àjọ mọ́nà kan náà wá rọ́ṣọ máyà náà ọdún ilá ìmìnira àlìkà ẹ́ káwàrò gínẹ́ ga sórí láwọ́sí bí láì ní ìzáàlìkà ẹwọ́ bí ìsìlámù ṣe jù tó bó ṣe dáa tó yàwá mi ń lè kọ́ ìrì fi dáré ní dábì àtún lè tọ́ àti láyé fálísì ní tọ́ àtàlọ́ọ̀dì lè tọ́ àti láyé fálísì ní tọ́ àtàlọ́ọ̀dì tí wọ́n bá ti ṣe ìgbàm tó bá ti ṣe pẹ̀lú ògùn ọlọ́run wà á ní wà á tún rọrùn jẹ sí ìwọ́n ṣàkàn máa practice ní wà nínú dáa kò jẹ́ lọ́gbọ́kọ́ máa wọ́wọ́ láyé ṣàkàn máa wọ́wọ́ yẹn lọ́nà halal jẹ́ lọ́gbọ́kọ́ máa ẹ̀jọ́ ẹlẹ́fẹ̀ẹ́kọ́ máa jẹ́ mọ̀ ìbí kò jẹ́ lọ́gbọ́kọ́ máa lo fóòn gidi kò jẹ́ lọ́gbọ́kọ́ máa kọ́lé gidi kò máa kọ́ sí ẹ̀sìn àwọn tí wọ́n fi ẹ̀njọ́ fàlìsímù kọ̀ àyàntàlọ́. ó fẹ́ràn fún àpòkátà sí lọ́dọ̀ wa ni pé káṣàm kájú ní mẹ́sìn ọlọ́run kájú ní mọ̀. wọ́n dárò àjìmọ̀ àrùn fi bárúkì sọ àdìrí. ìwádìí tí a bá rò pé sọ ọlọ́run dín un lọ́wọ́ òun kò jẹ́ kó ń fi. wọ́n dárò àjìmọ̀ àrùn. kò jẹ́ máa ṣe fàájì. wọ́n dárò àjìmọ̀ àrùn. kò

فاخضع ذليلا لعزي لآدر الناهي ẹjẹ́ ká rẹ̀rẹ̀ wá lẹ̀ fàṣẹ ọlọ́run bọ́lọ̀ ń ṣe kẹwa táwà ti mọ̀ ìsìláàmù lẹ́sìn ọlọ́run ọba yìí ẹ má jà fi ṣeré o ẹ má jà fi ṣeré o ọlọ́run ó kẹwa púpọ̀ ó dẹ̀ fi wa ká gbádùn ayé wa bá ṣe lè gbádùn ẹ̀ ǹtí kákan máa kéèsì ní àlà ọlọ́run káṣà máa tàlú tọ́lọ́run bá ti pè ní èèwọ̀ ẹwà àwọn tọ́lọ ń pè ní halal wá pọ̀ rẹpẹtẹ hmm. yìí tó pè ní kéré gan online ń tọ́lọ ń pè ní ìwọ̀kú wá ó kéré gan lẹ́gbẹ̀ẹ́ tó pè ní halal fún tàbá ní ká ti bí nǹkan jíjẹ wo nǹkan mélòó lọ́lọ́ ń pè ní nínú halali ni kò rẹ̀ jẹ́ halali ẹ̀gan kò nídìíkẹ́ ẹ̀jẹ̀ máa sáré pẹ́fẹ́ rí dúkẹ́ tó pa ẹ̀fẹ́ máa rí pé ààrẹ̀rígbọ́n ọ̀yẹ̀jẹ̀ jú ọ̀bẹ̀ jú ẹja bó bá jẹ́ rọrùn láti pa náà ni bọ́lọ́n ṣe ṣe tí wọ́n nìyẹn fún wa òdìgbogbo tó bá tíṣẹ̀ halali ní fún yí ẹwà wọn tán kú wọ́n kéde makakan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ wá wo irú ìran ẹja oríṣiríṣi ètò wá ń tẹ̀mí lórí ilẹ̀ mélòó lọ́lọ́ pè ní haram fúwa nínú ẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀mẹ́lẹ̀ náà wà lẹ́lẹ́dẹ̀ láwùjọ ọlọ́n pè ní haram mélòó lẹ́lẹ́dẹ̀ kò déwúrẹ́ kama ti sọ pàfẹ́ bọ́ kàfẹ́ a máa fi ẹlẹ́dẹ̀ population ẹlẹ́dẹ̀ ìwé màálù ọ̀nà jì pẹ̀lú bí màálù ìṣẹ́ ń bí jù kan méjì lọ yẹn ó sì pọ̀ jájá àtẹ́lẹ́dẹ̀ lọ ojoojúmọ́ra dẹ̀ ń pa wọ́n jẹ ọlọ́npàjá ní àárọ̀ mélòó náà lájá tẹ́lẹ̀ ìrísí ajá àtẹ́lẹ́dẹ̀ tẹ́lẹ̀ náà ṣé kò wà ìrísí tí ìyàn bá jẹ́ ẹni tó nọ́mà náà ṣé kí

ìkan náà gbé ọmọ òkókó táwọn olówó ẹ̀ ń sè ti pa ṣe irú ilé yẹn wá jẹ́ nǹkan rí tí ẹkí yẹn máa jẹ gbóngbó náà gbígbó a máa dẹ́rù bàyàn kí a nǹkan rí lára ajá ìtọ́ rẹ̀ ó wọ́n tún gbẹ̀rọ òṣèlọ́mà ní tó bá fi lè tẹnu bọ́nú tẹ́bí jẹun àbí tẹ́bí mumi abọ́ tẹ́bí bomi anábìnrin ẹ̀fọ́lẹ̀ méje ìṣìdáhùn náà fi tòrọ̀ ní ẹmẹ́sọ̀ pé kan nínú ẹ̀mẹ́jẹ tẹ́ ẹ̀fọ́ yẹn ẹ̀fì jẹ̀pẹ̀ fọ́ ìrìwọ̀yá ti wá pọ̀lú ilẹ̀ pé ìhìdáhùn náà fi tòrọ̀ bí òkùrọ̀hùn náà fi tòrọ̀ bí kì í ṣe alákọ̀ọ́kọ́ ni ká ló yẹpẹ̀ àbí ìkan nínú ẹ̀ṣá àbí lásán ní yẹpẹ̀ kẹba lè fi mọ bí ìtọ́ ẹnu rẹ̀ tó ṣe jẹ́ nǹkan burúkú sí ló fi jẹ́ pọ́ ọ̀gọ̀rọ̀ àwọn àrùn eré tó di àjàkálẹ̀ àrùn tó gba lépò kan lónìí èyí táwọn tí wọ́n máa ń kẹnu bájá lẹ́nu táwọn àtajájọ́ lájọṣepọ̀ tí wọ́n kó lára òun ni tírípàlà ọba ọ̀dá wọn ní sáwà tí wọ́n jọmọ máa jọ nǹkan kan jẹun kò dáa ní àwọn àti ọjọ́ máa fara rora àwọn èèyàn tó máa ń bá wọn lájọṣepọ̀ àjáwà ń bá àyàn ọ̀sùn bẹ́ẹ̀lú wá ní àwọn kan náà tọ́lá haram kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ náà

kẹba máa gùn kẹ́lì mímọ̀ máa lọ ronú wípé ẹjẹ́ bá ẹ̀ẹ́dẹ̀bẹ̀ ọkùnrin nìkan náà lẹ́nà àǹfààní irú ẹ̀ bí tẹ bá fẹ́ kan tí ò bá tó yẹ sílẹ̀ fẹ́ kejì tí wọ́n obìnrin náà bá wà nílé ọkọ tọ́pọ̀ ò bá satisfy sexually bó ṣe fẹ́ èèwọ̀ ní ọgbọ́dọ̀ ṣe ṣìná sọ pé kó yànjẹ́ rìmáàrì pẹ̀lú ọkùnrin mi ọkọ̀ gbogbo ìsẹ̀kẹ́ tọ́jú ẹ̀ títí kò gbádùn wọ́n rà pé nature ti ẹ̀ nìyẹn bàbá rẹ̀ lóòdè so àrùn tí wọ́n bá ń lè tí wọ́n nìyẹn wọ́n máa lè yàlá àbúdú lẹ́bí ìfàkọ́rọ̀ ní ìwà ilé ìtorí dáhùn tọ́wọ́ yọ́ jẹ́wọ́ ọkùnrin náà bá wá ní ìgbàláyé ti gbogbo

wọ́n gbé mi jáde wọ́n ti jáde mo tí àwọn ilé ò tó jẹ ara mú yẹn tí fóònù yẹn bá ní ford kò gbọ́dọ̀ lọ́jọ́ mẹ́ta asọ́sì fowó gbọ́dọ̀ lè yàwó lọ́wọ́ yàwó ilé ẹ̀kú tó responsibility tó pàtí nlé wà máa lọ wá burú ni pé gbogbo tó ń dà sálára rẹ̀ yẹn ó lè jẹ́ àwọn tó máa ládùbárkà jù nínú àwọn ọmọ lòún flọ́ọ̀ṣì dànù síta yẹn ìyẹn tó bá lè gbóyún ẹkú tún gbé fọ́kọ́ lè jíjẹ náà ọmọ yẹn wá ṣoríire lọ́wọ́ àwọn anilárí kò wá ní rọrùn fẹ́ kó kílèmẹ̀kú wọ̀ lóní bó bá kílèmẹ̀ orúkọ ẹjọ́ kí láà dúró tàṣẹ ọlọ́run bá fún. wà máa lè yàlá àìbúdú lẹ́dí ìfàtọ́rọ̀ ní ìwà ilé ìtorí jàun. ọ̀nà ọ̀nà alárakùnrin fi ń sọ fún àwọn tó kú ẹ̀yí pé kí lèmi máa ló ṣe mí láyé kí ni mo fẹ́ sọ kó rọ́ọ̀lù mi láyé mi ní ṣe ìsìlámù ọlọ́run jẹ́ ṣorí igbó lùs ni rí ẹlọ́bèèrè lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣọ́kú lọ tọ́lọ padà wá ṣàánú tó padà wá bẹ̀rẹ̀ sí ṣe Islam tọ́lọ tó wá kẹ tó gbàgbọ́ yé súnnà ẹlọ́bèèrè tọ́lọ ní bá tẹnu bọ̀rọ̀ báyìí ah! Ah! ọlọ́run ṣe wọ́n o àà ah! Islam bọ́rọ̀ ọ̀run gan o Islam bọ́rọ̀

ẹgbẹ̀gbẹ̀ iná tàbí jáde nà lékùn a ń fura sí fúdà pé ẹ̀dì kó ìkókúkó kan wá káwà mọ́nù bí a nígbà yín ìyẹn náà dẹ̀fi ṣíwà sí fún wọn pé òdodo náà wá sọ fún yóò àwọn wá pàtí jẹ́ ọmọ ìyẹn náà ló dẹ̀ ń sábà ṣẹlẹ̀ láyé lásìkò táwà lónìí táwọn èèyàn bá ti rí pẹ́ nìkan ọlọ́run ti ṣàánú ẹ̀ ojú ẹ̀ ti là kò ráyè ránù mọ́ ó ti wá ń rìn máa fà súnà ó ti ń kéwú ó ti ń ṣẹ̀sùn ti ń kírun ti ń gbọ́ súnà yìí àwọn ti lẹ́gbẹ̀ẹ́sì ìwọ́n ti lẹ́ àwọn aláìlọ́ láàrí wọn ní pé kọba sọ̀rọ̀ ń gbà náà ṣùgbọ́n tó tọ́bá pé ọmọ ọkùnrin yẹ́ yí bìrì abọ́mọbìnrin yẹ́ yí bìrì aláṣẹ́wọ́ ní tẹ́lẹ̀ ó kà dédé bẹ̀rẹ̀ sí ṣẹ́sìn bọ́jẹ́rí tó yí bìrì tó bẹ̀rẹ̀ sí ṣẹ́sìn a máa fi ní a máa fi discourage ẹ̀. àtẹ̀kìdú mi dùn nìyí àlèhàtàn ìrìdẹ́ni rahmanu bí dòrí látúkún ní àní ìdáfà àdúhùn ṣe àà ní àní ìdáfà àdúhùn ṣe àwọ̀ wà láyọ̀ pẹ̀lú ẹwà wọ́wà àtútù náà tó wá ṣe fáwọn tó kù yìí. àtàkìdò mi ń dùn ní àlè ó ní sẹ́yìn bá ti ẹ̀wà rí kan ṣe kan ṣé wọn sábà wọn dá ní máa wá lọ mú lọ́lọ́run tí mìíràn máa máa lọ ṣèjọ́ sí. àtàkìtò mi dùn ní àlíkà táwọn. kéèyàn máa wà nírònú kó wá jẹ́ pé nìkan jẹ́ ó ní àwọn bọ̀dá Ògún àwọn bọ̀dá Ọya àwọn bọ̀dá Ọbàtálá jí bọ̀dá wa ni

tí wọ́n náà kọ́ lè rò tí kìí ṣe ebú tó yẹ pálá yọ ọ̀rọ̀ lásán ni wákọ̀ tó kọ́ dunihi alihatan yuridani rahmanu bidunilla dugni anni bí anábi wa ń sá ṣe jẹ́ àrọ ọmọdé ma anábi adam tó jọ ni àbí àwọn ní àwọn àkàlẹ̀gbọ́n ah, bọ̀ dátorípọ̀nà ẹ̀dì àlẹ̀gbọ́n bàbá bàbá wa àwọn náà náà bàbá bàbá anábìnúwò kìí ṣe gbé àwọn náà àwọn náà mọ̀ kìí ṣe gbé àwọn pọ̀ náà wá àwọn tí n fa àwọn ìròjú ọdún tó bá pẹ́ wa náà dẹ̀ rí náà ìṣe ojú àwọn màlẹ́kà lọ́lọ́ ṣe

rọjọ́ náà kàn máa bí wọn nothing ní ọ̀lẹ́ ìjọba tí fún ní ìzàlábí ìdọ̀lá lè mọ̀ bí. èyí náà ti bọ́dọ̀ dúró èmi ọ̀bá ní wàhálà kankan mọ́ èmi máa máa kóra mi sí wàhálà tí máa ti máa lọ sí tọ́lọ ń dá. Ah. ní ìzàlábí ìdọ̀lá lè

ààsìn àwọn ànábì ọlọ́run ààdẹ̀sìn òkúta ààsìn omi ààsìn igi ààsìn rin ààforíbalẹ̀ fẹ́rẹ̀ kéré kankan ọba tó dá ayé àtọ̀nù náà foríbalẹ̀ fún kódà yìí tẹ́ ń wá ń mọ́sùkì mọ́mù kọlẹ̀ wá ń fún àwọn tó lè dìdì fúnlẹ̀ ó yá wọ́n náà dìdì wọ́n náà àtúgbọ́nà ṣe wà sí lọ́sàn ìdàmú káàkiri báyìí tó

ibi náà àwọn adé dúró lónìí náà tẹ̀síwájú ní ọ̀la insha Allah abẹ́lọ́wọ́n ilé ìtàgbọ́lẹ̀ nìkan lọ́mọ́ ṣe níwájú jábúrú fún àtàwọn àti àwọn àti àgbọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu